òṣìkí o ẹlẹ́sẹ̀ ọ̀sùn wà bímọ yé. ìgbéyàwó ọjọ́ òní mi ò rò pé ó máa ṣeé ṣe o. owó fún ẹ ó yí ẹ̀nà ọjọ́ yìí wá owó fún ẹ mọ̀ pé ò lè ṣe wẹ́dẹ̀. fọláhùn sùn bí ìlú. èlò èmi à. jokes calm down wọ́n máa rí wọn àwọn òṣèlú àwọn ẹ̀rọ kìí sáà. fọláhùn kí ló ń ṣẹlẹ̀ gbọ̀ngàn pay for it now. nǹkan tó ṣe ẹni pé mo ní mi ò ṣe wedding. Ah, ah, ẹ tún wà láṣọ ń ta ẹ wọ́n fẹ́ máa bò wá nulẹ̀ ẹ bọ́ ta ni. ṣe sùúrù mi ọ̀rọ̀ tó wà ní ìbá wa náà ló jẹ́ mi. bàjẹ́ náà lọ́dọ̀ bàjẹ́ kiri. tìlú bá ti ń bí yín kí ẹ má máa mọ àwọn ọ̀rọ̀ tó yẹ kí ẹ máa sọ jáde lẹ́nu ọ̀rọ̀ tó máa bí nǹkan míì sínú ìgbésí ayé yín àfikẹ́ sọ́kàn. ṣé mo lè rí bàbá ìyàwó rẹ àti ìyàwó báwo ni mo ṣe ní ìrìnkẹsẹ̀ mi gbálẹ̀ lójú àwọn èèyàn. tó bá jọ ti forúkà sí ẹ lọ́wọ́ náà wọ́n lè ṣe ohun tó ṣe yìí náà kó tó sá lọ. ṣé kò tó ṣe ẹ tó wà bẹ́ẹ̀ tiẹ̀ ni. àwọn láyọ̀ dójú tì mí ọlọ́wọ́ dójú tì ẹ̀. onídàpẹ̀ kò ní jẹ́ fọláàrù kò ní jẹ́ òfò ẹ̀kọ́ ń ṣe. ṣáà máa ń yà mí lẹ́nu ni mọ́mì ẹ jọ̀ọ́ ṣé mo sọ fún yín pé mo fẹ́ ṣe excursion ni kí la wá ṣe létí odò ṣọ́ọ́ kò yé mi mi ríro. èmi àti mọ́mì ti conclude láti lọ débi bẹ́ẹ̀ sọ mi kó má bómi lọ. ṣé ṣé orí pé mo rẹ mi ò bẹ̀rẹ̀ nìkan wà wá bẹ́ sómi yẹn wà á bá omi lọ that's it. mú mi ṣe mo ṣe yín ni tí bá ṣe yín èdè dárí. ẹ̀wọ̀n lọ sí sọ̀rọ̀ ní ẹbí mi má bá bá sómi jáde kọ́ fún mi lọ tó lọ pọ́n bẹ́ẹ̀ ṣeré ni. mami mami. Hadi ah, şey. olóbìnrin ẹ lè ṣó ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. good samaritan. ẹ ẹ rà sá. ìwọ ló yọ àbí. ẹ mo ní tí wọn bẹ sódò ni mo yẹ ní kí n ràn wọn lọ́wọ́. àwa la jù sódò ọmọ wa ni. kí ló ṣe. kí ni tiẹ̀ láti yọ. ó dàbí ìkórè ẹ ti dànù ó gbé ẹrù ẹlẹ́rù ó wá fà tiẹ̀ lọ́wọ́ ṣáyé ń ṣe ẹni kí ló kọ ẹ bẹ́ẹ̀. àìmọṣẹ́ kọ ọmọrogùn ló fi ń torí bọ́ lómi gbóná. ẹjọ ẹjọ ẹ má bínú ẹjọ. kò sí wàhálà mi bínú. àfà mi ò lè gbọ́ ọ̀kan tẹ́ ń sọ inú ariwo mo wà. Ah! ariwo àbẹ̀tẹ̀ wà yẹn o ẹ ẹ ẹ sàkún ó ti ń pè láti bí ọjọ́ mélòó. mo wà ní function mi ì lè àìlò. ọ̀rọ̀ kan ṣe pàtàkì tí mo fẹ́ sọ fún yín ní kíákíá báyìí. a sọ̀rọ̀ níta ẹ má bínú mo wà ní function. èmi ń gbọ́ ìtìsọ́fẹ́tẹ̀ yìí ti ń gbọ́ mi ẹ̀yàn má wọ̀ọ́rì pati tẹ wa yóò ṣe nǹkan kan jẹ́ kí mi sáré sọ nǹkan tí mo fẹ́ sọ kíákíá. èmi ló fẹ́ kàn báyìí kí n sọ̀rọ̀. hello. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. Ah. ṣebí mi ni pé wọn àwọn náà ti kọ́ wọ́n ti farabalẹ̀ kí n sọ tí mo fẹ́ sọ. ẹ bá tẹ̀lé mo sọ pé kẹ bá tẹ̀lé mi ẹ bá tẹ̀lé ó kékeré fẹ́. ọ̀dà nǹkan tá a fẹ́ ni pé bó tiẹ̀ jẹ́ five to ten minutes ẹ kàn fi jókòó tì wá ẹ jọ. kẹ́mi ò jókòó tì nígbà tẹ́yìn mọ̀ pé ẹ máa invite ìyàwó mi kí ló sọ fún mi no ṣé dáadáa tó ń ṣe ní hall yẹn ṣódà no ṣé disgrace tó ń fún mi ní hall yẹn ṣódà wáyé tẹ́yìn sọ fún mi ẹ̀ ń tẹ́ ẹ fẹ́ lẹ ti pè yẹn ẹ tẹ́ máa lọ ah, kò rí bẹ́ẹ̀ sá kò rí bẹ́ẹ̀ sá àwọn ló ní pé ká ó fẹ́ fi ṣe surprise fún yín pé ká má sọ fún yín ẹ ṣe fún surprise ni ó dẹ̀ ti ṣe fún mi àbí ó ti disgrace mi ẹ ti pàtẹ́wọ́ fún un ṣé àwọn kẹgbà tó ń disgrace mi inú yín dùn ẹ̀ ń pàtẹ́wọ́ fún àbí no problem ọlọ́wà wà pẹ̀lú yín a máa ríre bára wa ṣe o. chief owó tẹ fẹ́ fún ayé kọ́. mi ò gbọ́ ṣe gbádùn ṣá ṣe wà ókè ṣá ṣe má lè rí àwọn padà sí lára ṣe àforí gbálẹ̀ mo rò pé yọnu ẹni tó máa fi lówó ló wà ní ọ̀lù yẹn èmi kọ́ ẹ wò ó ẹ má bínú ọlọ́run jẹ́ accident ẹ kó wọn ti mọ́tò ẹ sọ fún inú. ọ̀rọ̀ kì í yẹ lórí alábọ̀ òjò wúwo já gèlè kóró ló lè já. gọ̀rọ̀gọ̀rọ̀ ṣé kí mo lẹ̀. agúnilọ́wọ́ bí ṣoṣoro. òní adìẹ mi ṣì ọ̀la adìẹ mi ṣì wọ̀. àní bá ò bá ṣe. láyé o. rádaràda tó lọ ṣe pàtẹ gbogbo ẹlòyé mi o má gbọ́ inú ilé rárá rárá o gbọ́. ìwọ ni ṣebí lèmi lélẹ́yìn mo ti ṣe tiẹ̀ ń patí àbí ẹ mọ̀ lẹ́tí dúró díẹ̀ lé o ò wọlé ní mọ́ṣá nìkan mi. ilé ìwọ ló sọ. ìjẹ́ ilé tí o kọ́ àbílẹ̀ tàjọ kọ́. ilé tọ̀dọ̀ mi tí mo wà bẹ́ẹ̀. o máa yájú sí mi tán o o dẹ̀ má rò lè sọ̀rọ̀ ní o o má rò lè ṣe bí ọkùnrin o máa rò pé lè ṣe bí olórí kankan o tó lè ṣe olórí anything kí ló ṣe kí kí ló dẹ̀ láàbù. mo rò pé yóò ló ṣá. ṣé èmi ló fẹ́ máa hamọ́ lókè èmi mọ iye owó mi tí mo ná dànù sínú ilé yìí. àbàbà àlè kìkì máa wọ nílé. nílé tí mo kọ́. ó mọ iye ìlàkù máa wà ní ìlú bàbá mi ó dà ó dà ó dà bẹ kí ìbá ìṣe ẹ wọ. ìbá ìṣe wọn fi àtúrà ọgbà ilé ọgbà ẹwọ ẹwọ ẹwọ ọgbà bá jẹ́ sọ dúró kiri kó má tà kó má tà mí. Gbọ́dọ̀ tà àbá àbí àbí àbí àbí wẹ̀rẹ̀ ti má fún mi. Ṣé ṣé o fún òun rẹ̀ nígbà tó ṣe ẹ̀yẹ gbọ́dọ̀ mi? Ṣé o fẹ́ ṣe o fẹ́ Bàbá mi fi ọ̀rọ̀ ọ̀rọ̀ tó tó fẹ́ ṣe. Mọ̀tà mi tó fẹ́ ṣe. Mọ̀tà mi tó fẹ́ ṣe. Ọ̀tún tó fẹ́ ṣe. Ọ̀tún tó fẹ́ ṣe. Sà, tó bá yẹ pé wà ń pẹ́jọ yẹn ni, ojú wa gba yìí tì nǹkan tí ìyàwó wọn ṣe fún ọjọ́ yẹn ti pọ̀ jù wọ́n fi ọkọ wọn pa gan ni o wọ́n fi ọkọ wọn pa gan débi pé ọkọ wọn bínú kúrò ní pátì yẹn èmi gan fúnra mi mo bínú kúrò bẹ́ẹ̀ ni o torí ọ̀rọ̀ tí ìyàwó wọn ń sọ kò yẹ kí wọ́n máa sọ̀rọ̀ yẹn jáde síta níbẹ̀ yẹn. oṣù ọ mọ́mí ọpẹ ni ìyá ọpẹ ìyá ọpẹ gangan ó ń mẹ́sì bàbá ọpẹ n ta máa sọ nìyẹn béèrè àbáfin ni pegi èèyàn máa ń wọn dànù ni ìyàpẹ́ ò bàbí ọpẹ́ gangan ló lẹ̀bi. bẹ́ẹ̀ ni òun ló jẹ̀bi torí tí àwọn baba ńlá baba wa látijọ́ tí wọ́n fi ń fi àyè lẹ̀ fún ìyàwó wọn kò ṣiṣẹ́ nìyẹn torí wọ́n ti mọ̀ pé tó bá ti ṣiṣẹ́ tó ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ ìgbéraga dé nínú ọgọ́rùn márùn nínú ọgọ́rùn obìnrin ló lè lówó lọ́wọ́ tí ò ní gbéraga sọ́kọ kẹ́ máa wo. tọ̀tọ̀tọ̀ kí bàbá ọpẹ́ náà tún lówó lọ́wọ́ díẹ̀ nìyẹn o tó bá jẹ́ kò ní ara ńkọ́. ìmọ̀ràn tèmi kàn máa gbà ni pé kí bàbá ọpẹ́ fẹsẹ̀ ẹ̀yìn dilẹ̀ mú. nǹkan tẹ̀sán ti pé kọ́ fi ẹsẹ̀ yìí dilẹ̀ mú. èmi náà mọ̀ pa fẹ́ fẹsẹ̀ yìí dilẹ̀ mú. ó mọ̀ bẹ́ẹ̀ ah, àmọ́ màá ó já o èmi àwa jẹ́ kó mọ̀ wípé iwájú báyìí lè rò ń hmm. èmi gúdúgúdú ni mí èmi kan pápá mi fìgbà kọ́kọ́ túra lẹ̀ hmm? ṣé òun látọ̀dún o látàyé alálùmọ́lẹ̀ mo mọ̀ bí ẹni mo wò ni. ẹ̀yin là ń wò wájú ẹni tí wọn bá dẹ̀ nà òun lára ń tà àbí. bẹ́ẹ̀ni ẹni tá a bá mọ̀ báyìí òun lára máa ta hmm. òun sáà ni kó kó ṣe kí ni kó ṣọ̀rọ̀ ẹ̀ kó dẹ̀ mọ nǹkan tó ń ṣe. ṣe fẹ́ gbọ́ wọn ò bí bàbá ńlá bàbá ẹ̀ rí èmi gan fúnra mi ò tura lẹ̀ à mi ò tura lẹ̀ bó ló ti fẹ́ ṣe látọ̀dún mi wúrà ọ̀la kò sí bó ṣe fẹ́ ṣe ọ̀nà kò tọ́nà tó fẹ́ gbé láyé òun kẹ̀ ah, ah. látàyà alálùmọ̀lẹ̀. ṣé o wà ókè ṣáà níbo ló ti ń bọ̀ ah. níbo ló ti ń bọ̀ ẹ má bínú mà báwo ló ṣe jọra. ọmọ tó bá ẹ kó drinks nìkan. òun ni. wọ́n lè lò ní ìkòkò ó ọmọ le níbo ló ti ń bọ̀ gangan. Eh, Mr. Baki ló rán iṣẹ́ wọn ní kí n bá wọn wá wọn bí ìdílé. báyìí borí ẹ ti dàrú ó lọ tọ́jú owó mi àbí àbúrò kù bóyá mi ò mọ gbogbo ọpọlọ tó ń lò fún mi hmm. ṣé o mọ ni. ṣe bọ́ mọ àǹtí ẹ̀. Ah òun kúkú ni. èmi gan òun fẹ́ẹ̀ dá mọ̀mọ́ ṣé bọ́mọ tó bá rí bọ́mọ yìí gbà tó mu dé kábíyèsí elédùnmarè o ò lè ran níṣẹ́ o ò lè ní kó lọ fa bọ́rọ̀ oúnjẹ fún ẹ o ò tiẹ̀ lè bá sọ̀rọ̀ o ò lè fi ọwọ́ kan. ṣóòrùn ni kò máa wò ṣe ráwọn èèyàn téèyàn ò bá ṣe wọn láàánú wọn ní àbúrò yẹ ó náwó lọ́wọ́ ó yẹ kó lè hẹpọ ọmọ ẹ̀gbọ́n ẹ ó yẹ kó lè ṣe nígbà tó ń fi ẹsẹ̀ tó kàn rìn káàkiri tó fẹsẹ̀ gbàjọ gíráfì ẹsẹ̀ kiri ó ní mọ́mú o ipe kó máa bá mi dúró síbi báyìí ó lọ tọ́jú owó mi ni o ó rò pé mi ò mọ gbogbo ọpọlọ tóun lò fún mi wò wá gbọ́ sórí lẹ́nì today na today máa ṣàkántọ̀ owó ọwọ́ ẹ pẹ̀lú owó ọwọ́ ọjà tó ta tó lọ ń bá máa wá mú ẹ má jẹ́ kówó yẹn pé wàá mú ìpẹ́ ẹran tá a fà báyìí tí òjàwó ló ń pè ní nọ́mọ̀. ó sì lọ́jà. tó o bá tọ́ wọn wọn á lóòótọ́ wọn tó o bá tún wá ń tọ́ wọn wọn á máa ṣe bálabàla. ṣé mo rí hundred thousand hundred thousand nìkan. mo ti ń rìn mi ṣé o ṣe ìtúsí náà. wo mo kàn ṣe ń sinmi lọ́wọ́ ni tó bá yá tí mo bá fẹ́ mu nǹkan màá pè ẹ́ pé kó fún mi ṣíṣe kọ́ ìbá wa jà báyìí. àlèbá ah, ah, ń jà ẹ̀yin náà lè ti wá ṣe fàájì tá à ń gbatẹ́gùn sára ẹ̀ gan òun ló jẹ́ ká gbé ròònù tó wà ń lu yóò jẹ́ ká gbé kù. sí wàhálà bí àtẹ bá ṣe tó tẹ fẹ́ ọ́dà mo wà níbẹ̀ yẹn ṣe ti gbọ́. màá pè é. màmá dúró dé yìí. ẹ lọ́rẹ̀ bàbá báyọ̀. gbogbo ẹni bá jí ti sọ fún mi wo bí màá ṣe nǹkan bọ̀dù wọn tábà ń bá ká ni máa ṣe. má ṣe bẹ́ẹ̀ ó lọ ń kẹ́ ẹ jù wá lọ ó yẹ ká máa gbádùn ẹ̀ ní má ṣe bẹ́ẹ̀ ló ti gbọ́. no no no no no mi lè ṣe mo ti gbọ́ ọ̀yá ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ gbà. Eh, wo wo wo kò yé mi. ẹ ẹ ẹ èmi ò tí ì mọ tẹ́ ẹ conclude lórí ẹ̀ ṣùgbọ́n mo wà níbi tá a ti máa ń ṣe fàájì yẹn. o lè wàá bá mi bẹ̀ kájọ sọ ká yanjú ewu wà lọ́wọ́ bàbá báyọ̀. má wọrí má wọrí. tí ò bá tó máa fún wa sí ni torí tiwa lọ́lọ́wọ́ bá ṣe ṣẹ̀dá ẹ̀ ẹ́ ọlọ́mọ ọmọ tiwa lé lọ́wọ́ pé kó lè máa fi ṣàánú wa ni. mo máa bá sọ̀rọ̀ ó máa fowó sí i. fowó sí o má wọrí tí ó máa fi sí o máa fi sí. ok mo ti gbọ́ wàá bá mi bẹ̀ ni o. Ah. kí ló ṣe máa ń ṣe báyìí kí ló ṣe máa ń ṣe owó kí ṣe àná nìyẹn báwo ni. Ah. yabayọ yabayọ orí gbàdẹ ni orọkùn ni orí gbẹmí àtọrẹ mi wò ní ìsù mo dẹ change sáà lóde tó blọọkù ojú mi kí ló ń As far as Nigerian music is concerned, Asha wears an queen crown and is only What? for queen flower at Noah. This catwalk during the Ṣé ṣé wà ló ń ṣá? Ṣé kí kí lẹ́lẹ́jọ́ ṣe wà? Ṣé mi ò túbọ̀ wọ́n sí ìgbọ́dọ̀ níbi sọ pé mo fẹ́ wo tẹlifíṣàn ni à? àtọmọ ẹ̀ ọkùnrin. ibi tó ti máa wá ní èṣù. Sunday. Hmm. máa gbọ́ ibi tó ti máa wá ní èṣù. mi ò ní bẹ́ẹ̀ ní Monday mi ò ní bẹ́ẹ̀ ní Tuesday mi ní bẹ́ẹ̀ tó bá di ọjọ́ tọ́sí tó bá mi dùn oh. tó bá di ọjọ́ Friday tó bá mi dùn. lọ́ni kọ̀nẹ́tì. ọlọ́mọdé ń yẹ. òní pa òun wá ìṣòro. a máa dúra wa lẹ́yìn. òun wá ìṣòro. lọ́ni kọ̀nẹ́tì tẹlifíṣàn. òun wá ìṣòro. jẹ́ ṣe pẹ̀lẹ́ o iye kan alábàáhùn kojú méjì lọ. má jà má jà sábà mi gbélé ọmọ nǹkan mo máa sáré bá mi lọ sọ́dọ̀ dry cleaner mi wàá ní aṣọ white mo ni mo fẹ́ lò lọ pàtí gangan gangan lẹ́nu lọ bá mi gbà ọ́. má pẹ́ òní pẹ́ onítọ̀sán máa ń jọ ọ̀pọ̀lọpọ̀ àìsàn náà. But now me why now? ṣáà rí i pé mò ń program lọ́wọ́ ẹ̀ they change Show sórí òtá ẹ go to your room John. Oh, she wọn gba wọn ṣàbùkù pé mi change ẹ̀. o ò ṣe change ẹ padà. ẹ sọ mi náà. Ah, a kí ló ṣe. èmi nílẹ̀ náà wá go to your room John. kí ló ṣẹlẹ̀? mo kọ́kọ́ jókòó sí mi báyìí mo dẹ̀ wo program mi jẹ́jẹ́jẹ́jẹ́ bọ̀dá mi dẹ̀ dé from nowhere wọ́n dẹ̀ change ẹ̀ wọ́n gbé sí bọ̀. n gbọ́ kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kí ló dé tó change program ọmọ mi. ẹ rí i pé oníbàjẹ́ lélẹ̀. báwo ló ṣe bàjẹ́. ṣé bóyá kó máa bá mi sọ̀rọ̀ nìyẹn ẹ wo bóyá bẹ́ẹ̀ ẹ lọ báwo ló ṣe bàjẹ́ ni mo bẹ̀rẹ̀ lọ́wọ́. come on go to your room. will you shut up. Ah, bàbá ò sọ fún ẹni. ah so bàbá ò tí ì ṣàlàyé fún ẹ pa ti mú déètì nù lẹ́yìn. wípé monday tuesday wednesday báyìí èmi àtọmọ mi la ní ṣó wá dé láti Thursday Friday Saturday ìwọ àti bàbá àrà tó bá wù yín lẹ lè ṣe nu living room. ibi tó bá wù yín lẹ lè lò sí ṣé wá ní tó bá dijọ́ Sunday general sọ́ni kò ṣe jókòó yìí tí o ti wà ìdíkù so wọ́n wá dìde wà fún tó wà fẹ́ wà láàárọ̀ yìí tó wọ́n mi kò tún ṣe lọ sọ́dọ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ bẹ́ẹ̀ ni ìdílé bẹ́ẹ̀ sọ́dọ̀. ẹ ṣẹṣẹ fẹẹ fẹẹ pínlẹ̀ yìí ni ẹṣẹ fẹẹ fẹẹ pínlẹ̀ wa ni mo rò pé wọ́n lè tó ṣe gbà bẹ́ẹ̀ kú iṣẹ́ èmi sọ̀rọ̀ ìwọ sọ pé wrong èmi tá tá ló tiẹ̀ jẹun tá dájú rù gangan náà mo ń sọ fún ẹ báṣẹ báṣẹ bá máa lọ́nu lẹ́yìn nìyẹn monday tuesday wednesday èmi àtọmọ mi ni tí má ṣèṣì rí ẹ níbi bàbáyọ tí mo sì nà kú ẹ nínú bọ́ọ̀lù yìí ní monday tuesday wednesday ojú ẹ máa jà. ṣe fi máa mi ajáde. wèrè tí bàbá ẹ ṣèkù ló mú ẹ èmi sọ̀rọ̀ wọ́n sọ pé báwo ló ti máa sọ ó rẹ̀ tó yẹ ẹ. tọ́ba tọ́ba ti bí ẹ mọ́tò mi lọ́wọ́ ẹ̀ tán wàá tún tilẹ̀kùn yàrá ẹ̀ ìwọ ló lè má wọṣọ kó o pààrọ̀ aṣọ òye nídìí owó oníranù òye nídìí owó wàá bá mi bẹ̀rẹ̀ ayẹ́kọ̀ọ́ mọ̀ pé mi mo bí ẹ idiot akọ gba mọ́tò òsì tó mọ́tò tó fi ṣe fàájì yẹn má má má má gbà lọ́wọ́ ẹ̀ dànù. kò tó bẹ́ẹ̀ àfi tí o bá fẹ́ wọṣọ tí o fẹ́ wọlé mọ́tò mọ́ orí ò dáná ọmọ yourself to the woman Kàkà kí kú má jẹ́ sísí, mo promise your love. á fi ṣe àwàdà dáàdì bàbá yìí. Mo ẹ̀ṣẹ̀ débí sí náà. Kí ló gbọ́ nínú àwọn nǹkan tí mo sọ? Mo gbọ́ tẹ̀sán pé kàkà kí kú má ṣe wọ́rẹ̀fà pé ó ṣàfihàn pé ń bínú Ṣó yẹ kí ẹ ṣe bẹ́ẹ̀? No, ṣó yẹ kí ìyà tó bí wọ kó máa bẹ́ mi tákà? ṣe bí obìnrin kò tún yẹ kí ẹ̀yin máa ṣe bí obìnrin. so kí n máa yílẹ̀ no kí n máa róòlù lẹ̀ fún ya ẹ̀ no kí yẹ gbá mi létí gbà kí n dẹ̀ kọ́ tó ṣe sí. no but gẹ́gẹ́ bí olórí lẹ́sà ẹ ní láti jẹ́ kí ilé yín wà peaceful. Báyọ̀ let me tell you this for the first time mo lówó jù yẹn lọ ìgbéraga tó ń dà láàmú yẹn kò lówó lọ́wọ́ gbogbo ti yẹ ẹni tó ń gbó gàràgàràgàrà máa ṣe sí five five naira ten ten naira twenty twenty níbo làkọ náà ti wá wá níbo gbéraga náà ti wá dábàá ní parọ́ màá mi lówó lọ́wọ́. no báyọ̀ jù mí lọ. no mi ná lówó lọ́wọ́ jù yín lọ you must be mad tó fi rò pé yẹ ẹ lè lówó jù mí lọ jẹ́ wá sọ̀kan fún ẹ olówó ọdún kan nìyẹn ẹ tí òjàrá ni ó gbádùn tó ló fẹ́ paléyà nígbà tí wọ́n bí ìwọ long time ago àwọn ènìyàn ẹ fẹ́ lọ gbẹ̀ràn o gbọ́ sọ́sọ́ fún ẹ rí ìwà abílẹ̀ rẹ̀ mi lé sí ó fẹ́ lọ gbàgbé ẹran mo sanwó ẹran mo sanwó okùn mo sanwó ẹni tó máa mú wá mo sanwó ẹni tó máa pa mo sanwó ibi tẹ́ máa dè mọ́ mo tún sanwó akólẹ̀ tó kó pátápátá kí lẹ́sẹ̀ pé àlówó ẹ bá lè ná owó máa ná ìyá ẹ̀ mówó Báyọ̀ don't argue with me talk to your mother okay Báyọ̀ sọ̀rọ̀ ah! ṣé tó ní mi ò sí rè kó ah! ilé yóò ní sẹ́tù o in Jesus name I pray jẹ́jẹ́ ṣe pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́. obìnrin pẹ̀lú ète wọn kò ní kíyàwó ẹ̀ fún wọn ní two hundred thousand ó lọ fún wọn ní five hundred thousand lápò ara ẹ̀ kò sí kò sí problem pẹ̀lú yẹn three hundred thousand ló máa sọ fún rẹ̀ nìyẹn. ìyẹn kankan ni problem tíyàwó bá fún ọ ní three hundred thousand kò sí fún yín kò ṣe problem ẹ o kò fún five hundred thousand kódà kúyàwó mi fún yàn ní one million naira but problem mo bẹ̀ gangan ni wípé kí ló ṣe máa ṣe kọjá tí mo ní kó ṣe mo ti bá wọn yẹn sọ̀rọ̀ lórúkọ mi àti family mi tó rẹ̀ la máa fún yín pé gbéraga ni ìdí problem tí mo wà gangan nìyẹn. problem tọ̀dọ̀ tiẹ̀ wá nìyí. ìwọ ló ń láti kíyèsí àárín yẹn because obìnrin tó bá ti rí small space báyìí wọ́n máa lo opportunity ni o ó ń láti jẹ́ kó mọ̀ wípé olórí ilé ni ẹ́. mo ń sọ fún un. ó máa ń jẹ́ wọ́kọ́ fún ni jẹ́ kó mọ̀ pé wọ́n lọ kọ inú ilé ìwọ ni kò pàṣẹ fún ọjọ́ tí wọ́n fi two hundred thousand wọ́n ẹ̀ má bàa fi owó fún wọn. obìnrin kúrò jẹ́ wọ́n kọ́ fún máa kí wọ́n kọ́ fún. ẹ wo máa ọ̀rọ̀ dáàdì àti mọ́mì ti sú mi pátápátá mi ò mọ bí ìyàwó àtọkọ ṣe máa máa bára wọn yóò dì nínú ilé nígbà tí wọ́n bá sọ pé àwọn méjì ń gbé live cat and dog ní nǹkan tí wọ́n ń ṣe nínú ilé tí wọ́n bá sọ fún mi ta màá sọ pé rẹ́rẹ́ ò lè ṣẹlẹ̀ láéláé àtẹ bá mọ nǹkan tá à ń fojú rí nínú ilé mà <laughs> á yà yín lẹ́nu. Ah, eh, ìyẹn dàbí àti ẹ náà. ẹ wò á dákẹ́ wá o because inú tèmi ò ká wọn mọ́ á da kẹ wá kẹ wá bá wọn sọ̀rọ̀ because tó bá continue báyìí ọkàn máa rí i pé ọkàn yìí dé ń pè mí tí wọn ò rí mi mọ́ ni bóyá kí n sáko nílùú pátápátá mi ò mọ̀. màá wá yọjú sí wọn. ó ti sú mi mà. má wọrí èmi á pè wọn bó ṣe sàn máa pè wọn bọ̀tún tí àti mi bá rí lọ́bẹ̀ kan tó wàá ru ọwọ́ ẹ̀yìn ìgbà tèmi àti wọn bá fojú kan lọ́wọ́ ṣàlàyé fèmí. all right ma inú mi á dùn ma. màá pè wọn má wọrí má wọrí. ẹ bá mi káwọn àbúrò mi mà. all right ó ṣèdè okay all right take care. Eh, bọ̀dá báyọ̀ eh, eh, mo ti dáná tó ń sìn mo dẹ̀ ń kànlẹ̀kùn yàrá mọ́ mi wọn ò dá mi lóhùn bí wọ́n kí wọ́n bá mi yọjú sí wọn. ó ń kànlẹ̀kùn wọn ò dẹ́ lóhùn. wọn ò dá mi lóhùn. kò dẹ́ sípò ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀. rárá o mi ṣẹ̀wọ̀n o mi ṣẹ̀wọ̀n. ó pọ́sibù kan máa sùn àbọ̀ tí bọ́tà sí ẹ lẹ́yìn tẹ́lẹ̀. mo kànlẹ̀kùn yẹn gan o. ẹ má ò rí

ọlọ́run kẹ́yìn. ẹ má bínú mo dáná lọ́wọ́ ni wọ́n sọ fún mi pé ẹ ti dé. mo fẹ́ rí yín ni. òwúrọ̀ àfa ẹ̀mí leléyìí. ṣé rí ọ̀rọ̀ tí mo fẹ́ rí yín fún yìí ó ṣe pàtàkì gan-an kódà ọ̀rọ̀ tó jẹ́ pé kíákíá la gbọ́dọ̀ gbégbé tẹ́lẹ̀ lórí ni. Ah, ẹ gbà tí wọn wà wọn ò sí nílé báyìí ah, kódà ńgbà tí mi ti ẹ̀ gbọ́ pẹ́ dé mo rò pé bóyá ẹjọ́ wà nísàlẹ̀ ni mi ò mọ̀ pé bóyá àwọn gan ò sí nílé ṣá. ẹ̀yin àgbàlagbà sọ wípé bójú bá ṣe méjì àríran kedere ọ̀rọ̀ yìí ẹ̀yin gbọ́dọ̀ jókòó báyìí kí bàbá wa náà jókòó báyìí kí n wá sọ lójú ẹ̀yin méjèèjì ìgbà náà lọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò nítumọ̀ ah. ẹ dákun ṣé ẹ lè bá mi pè wọ́n. àfa bóyá kẹ́yìn pè wọ́n mm, torí mi ò tiẹ̀ mọ ibi tí mo lè wá sí. ó mọ̀ sí pàtàkì gan. bá sọ fẹ́mi nìkan. kò lè ṣe tẹ́mi bá sọ fẹ́yìn náà sìn tẹ́ bá fẹ́ ṣàlàyé fún ṣùgbọ́n tí n bá sọ lójú ẹ̀yìn méjèèjì lẹ́ẹ̀kan náà yóò yé wa dáadáa a sì gbé gbèsè kíákíá. ọ̀dà tó bá ti dé ìmọ̀ àlékún pé. ẹ má wàá jẹ́ ó pẹ́ torí ọ̀rọ̀ náà a ń láti sọ kíákíá ká sì gbé gbèsè lé lórí lẹ́sẹ̀kẹsẹ̀. ẹ àfa ìjọ torí Ọlọ́run mo fẹ́ kẹ́ dúró kẹ́ jẹun. ẹ mọ̀ sí yọnu a ò lè jẹun báyìí. àṣẹ lè dúró mo ti ń dáná náà mo dá nígbà tẹ́ dé yẹn. bí mo ṣe wá sọ́dọ̀ yìí torí ọ̀rọ̀ ń ṣe pàtàkì ni mo ní nǹkan tó ṣe pàtàkì tí mo ṣe lọ́wọ́lọ́wọ́. àfa ìjọ torí Ọlọ́run ẹjọ torí Ọlọ́run ṣe lóúnjẹ tí mò ń sè ẹjọ torí Ọlọ́run fẹ́ kẹ́ dúró jẹ náà. Ah, gbogbo ìgbà kọ́lẹ̀ máa wálé wálé máa sáré wá ìyàwó máa sáré jáde. àwọn wa lè jẹun báyà ní ọwà. so ẹ kú jẹ́ mẹ́ta àǹtí mi adẹ̀kú olóyè bíi òwe pa wá ṣé ìbínú pé mo gbé yín dìde torí mi ló jẹ́ kí n wá bá yín. nítorí náà mo ṣe ní kó wá bá mi. ṣé mo dúpẹ́ rí kọ́ ọ báyọ̀ ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan lójú mi ìgbà tí mo ti ń gbọ́ tó ti ń sọ pé ẹ mo fi wá rí yín wà urgent àti mi kì í ní ìkọ̀kọ̀ tí mo rí pé ó ń láti jẹ́ pé nǹkan ti pè tán ti fẹ́ dé òun lè sùn ó dà mọ́ gbọ́. ló bá ní èmi ò ti sẹ́ déyìn mo ní láéláé ẹ̀gbọ́n mi kí ló fẹ́ bá rú ẹ̀wà wọn ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀dẹ̀ lè va ṣe rú ẹ̀ bá ní kí ló ṣẹlẹ̀ ló bá ní ẹ̀yìn àti dádì òun inú ilé ò sẹ́túmọ̀ ilé ò rọgbọ sisi rúùmù ẹ̀yà sọ́tọ̀ bẹ́dúrúmù ẹ̀yà sọ́tọ̀ kíchìn ẹ̀yà sọ́tọ̀ ah, tọ́lẹ̀tì mo ní tó ah, mm, mm, mm, tó irọ́ ni mo kọ̀ ló bá ní àbọ̀ kì í ṣe rọ̀ ẹ pè wọ́n mo ní òkè fún ní táìmù àpè wọ́n torí ẹ̀ ni mo ṣe pè wọ́n torí mo ti sẹ́dẹ̀ yìí. ó máa ń dùn mí ibi tó bá yẹ ká borí tá bá pa gan ó máa ń dùn mí gan so I wasted my time creating this time for you just to come and talk about ọ̀rọ̀ tí ó kàn ẹ́ kí ló máa ń ṣe yín ló máa fi lọ bí dá sí ojúgun lẹ́gbẹ̀ẹ́ tí kí ló dé kí ló ṣẹlẹ̀ èmi náà ti mọ̀ pé wọ́n láti jẹ́ pọ́n ti pè é ní ọ̀rọ̀ ràkátì àkan ló fẹ́ sọ. ọmọ mi pè é ó ní pẹpẹ sí igbá jọ ìṣe bí ilé ti tèmi nìyẹn báwo ni ò bá ṣe dùn tó kó jẹ́ pé ọ̀rọ̀ lé ayé ẹ̀ ló wá bá mi sọ pé àǹtí mi báwo ni tèmi náà ṣe lè dáa àǹtí mi ẹ mú mi mọ̀nà àǹtí mi báyìí àǹtí mi báyìí báyìí báyìí kó o ṣọ̀rọ̀ lé ayé ẹ̀ kó o fi tayé aláyé sílẹ̀ so o mú mi waste mi ò tí ì ṣe ohun tí mo ṣe tán bẹ́ẹ̀ tí mo ní pé I have to see you before I go home mo wá jókòó síbí báyìí òun bá mi dá pàdé ń pàdé ohun tí mo ṣe jọ ìjọ tí mo ti ń wálé yín ṣé mo dá sọ̀rọ̀ lé ayé yín rí ṣé bí mò ń délé ẹ̀ kò pé mi ò ṣe pé mi náà ráwọn one of two things tó jẹ́ pé ó ń bí mi nínú and all of that but ọmọ ayé ara gbójú mi kó bẹ̀ because that's your family affairs it's supposed to be your family. so kí ló kan i don't understand tí bá délé sì máa bínú sí báyọ̀ ara ẹ̀ máa kọ̀ nígbà tọkọ mi ò jẹ́ sinmi kí ló dé tí mi ò ní ayé ọjọ́ sí monday to wednesday èmi àtọmọ dọ́tà mi la ní living room tó bá dẹ̀ di thursday to saturday ọkọ mi lónìí yes bó ṣe yẹ kó wà nìyẹn tó bá di sunday ká generally ìgbà tí wàhálà ti fẹ́ máa pọ̀ jù ah ṣé ìwọ ọmọ bẹ́ẹ̀ mi ṣe kọ́lé ni kódà ṣé ah. o fẹ́ sọ pé mọ̀pọ̀ omi ló pọ̀ jù owó lé yẹn. ṣé o fẹ́ sọ pé o ò mọ bí owó mi ṣe jẹ́ iṣẹ́ kí lọkọ mi gan ṣe nígbà tí mo pàdé ẹ̀ èrò ló wà lọ́wọ́ ẹ̀ nígbà tá a máa kọ́lé nígbà tá a fẹ́ ra lẹ̀ ṣe bẹ́ẹ̀ mi ni mo dára lẹ̀ nígbà tá a máa kọ́lé mo mọ iye tí mo ná di èmi ni mo ì seventy percent of the money kí ló yẹ tí mi ò ní lẹ́nu á fẹ́ máa ṣe bí ọkọ máa ṣe garagara ọkọ tí olówó lọ́wọ́ ju ìyàwó ẹ̀ lọ kò fẹ́ máa ṣe bí ọlọ́run lé lórí ah, ah, báwo báwo nìyẹn ṣe ní ṣiṣẹ́ náà. Ah, àǹtí mi àǹtí mi. mo wà bí ṣe mo ti mi ṣe bí mo ń pẹ́ ṣe pariwo. ẹ mi máa rán tara yín ló ń bẹ káàkiri yẹn àṣìwò báwo la o ò ní gbà yẹn wá mo ti rò pé torí yẹn ló ti wá pè gbà ọ̀rọ̀ asọ ti o àǹtí mi o bọ́lẹ̀ dàrí ẹ̀ àǹtí mi kí ni o fẹ́ fọlọ́pàá mú mi o bó ṣe ń wò mí bí èkó ní o lẹ́jọ́ tó fẹ́ dá mi ṣé o lẹ́jọ́ tó fẹ́ dá mi. ṣé pẹ̀lẹ́ o jẹ́jẹ́ ṣe pẹ̀lẹ́ wá kàn nílé pé wá rò báwọn lè àwọn tẹ́gbẹ́ ẹni tó lè bá ẹ sọ lè má bá mi tí ò ṣàìsàn tẹ́ ẹ pè mí pé ọpẹ́ sì kẹgbẹ́ lọ hospital ẹ̀ ń pààrà hospital suddenly just like that ni mo wá gbọ́ pé ọpẹ́ kú ah ah ó bá fún mi sista ìpẹ̀lẹ́ ọlọ́run ní jẹ́ kárí rẹ̀ mọ́ o. àmín àmín ìwọ nìkan kọ́ ló yà lẹ́nu kódà gan nígbà tí mo gbọ́ ó jọ mí lójú because tó bá yẹ pé ọmọ tó tiẹ̀ ṣàárẹ̀ ni àbá ní bóyá àárẹ̀ tó ń ṣe ni àmọ́ ju gbogbo ẹ̀ lọ ìyá ọpẹ́ mọ́mí ọpẹ́ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o ò ṣe lọ bẹ̀ ọkọ ẹ jẹ́ ká lọ bẹ̀ kéèyàn dọ̀bálẹ̀ fún rárá ìyẹn ò ní kó má ga tí àárín ọkọ àtìyàwó tí àárín wọn ò bá gúnrégé tí ò sì fẹ́ bẹ́ẹ̀ mọ́ ó ní gbogbo orú nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ ẹ́ torí ọlọ́run jẹ́ ká lọ bẹ̀ẹ́ àbí kí ló ní mo sọ. ọlábísí ẹ̀ẹ́mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo bẹ̀ẹ́ ṣé mo sọ pé ọkọ mi ló pa òun rárá o èmi náà sọ pé òun ló pa àwọn ìmọ̀ ìgbà tó wá rojọ́ owó tó wúrò tó ní pé kí n lọ ẹ kì í mọ bó ṣe yẹ kẹ́ ẹ ṣe àlàyé ọ̀rọ̀ situations ńgbà míì pàápàá kò kí ń yé eyín dáadáa but ńgbà míì ẹ máa ń fi ìpò bóyá ẹ ti mọ̀yàn tán and you just open your mouth and you just start to talk because you think you know me ṣé mo sọ wípé ọkọ mi ló pa ọmọ mi ni débi tó fi jẹ́ pé mo fẹ́ lọ bẹ̀ mo fẹ́ lọ bẹ̀ pé kí ni pé ẹ ẹ ìwọ ló pa ọmọ mi o àbí wà tí mò ń wù sí ẹ ló pa mí lọ́mọ ni o àbí bóyá kí ẹ máa mọrú nǹkan tẹ máa sọ ṣé rí ìgbà míì tí wọ́n bá fọ̀rọ̀ lọ yín ó yẹ kẹ́ ẹ máa mọ̀ túmọ̀ ìsì torí mi ò lè mi ò mi ò lè sọ fún yín padà pé irú eléyìí akárí ilé gbogbo yín. ọlọ́run ní já irú ẹ̀ mọ́. ọ̀nà ìlú àná irú ẹ̀ mọ́. ẹ calm down. wò lágbára ọlọ́run oorun tó kù á ẹ gbàṣọ a lè rí láburú mú lágbára ọlọ́run. sista ẹ calm down ṣe. kí lẹ rí sí gbogbo ọ̀rọ̀ tí ìyá ọ̀pẹ bá wa sọ yìí abẹ́rẹ́ pé ọ̀rọ̀ yẹn ó rí bá kọ́ kù díẹ̀ káàtó àbí kí lẹ́yìn fè o. kí ni ìyá ọ̀pẹ sọ ìyá ọ̀pẹ ò máa sọ kankan ọ kò máa sọ̀rọ̀ sẹ́mi ṣé bí mò ń fẹ́ kí àárín òun àtọkọ ẹ̀ kó padà sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó bá lè wá sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n tún bá pépú sí i wọ́n á tún bá bu epo sí i. ó máa bá bu epo sí i. ṣé bó lówó lọ́wọ́ jù wá lọ òun lórí gbogbo nǹkan tó ń ṣe yẹn. ẹ wọ́n ti bá bu epo sí i. ìwọ ah, ti ń lọ òye mi o. ẹ ló bàbá ilé ilẹ̀ wà bí ẹ máa kàn yín lára ń sìn ẹ ṣe. ń jáde. ń ah, jáde. ọ̀dọ̀ bàbá mi òjòjò mi ṣe wẹ́bẹ̀ lọ́jà. ṣe wẹ́bẹ̀ lọ́jà. ojú ọ̀run lè rorò. ó lè rorò. òṣùpá bomi lójú rẹ̀ tẹ́. kí ló ṣe what happened. Ah, kí ló mí pé nothing. mọ́mí i'm not happy. ẹ̀hẹ́ ò ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni ṣé mi ò mọ ọmọ mi lánàá kó tó dé ni ni okay tell me so what is it. mọ́mí hmm. I don't know. She kan ló bí mi ni. Ah, like seriously are you kidding me right now ta ni mo tún fẹ́ bí ẹ fún ní gbogbo nǹkan tóbìnrin ń ṣe láyé mi o ìranù ò sínú tí mo bá wọn ṣe láyé mi láti pín ní báyìí ni bàbá bàbá yín ló kọ́kọ́ gorí mi lórí ọkùnrin mi ìmẹ́lòmí òun ni so báwo ló ṣe máa ní pé bóyá kì í ṣe bàbá ẹ kí ló rí. ẹ kí ló wáá dé tó jẹ pé dájú ò láìkì mi gbogbo ìwà tó máa ń hù sí mi wọn ò ṣó pé wọn láìkì mi. kí ló mean by that. ok mọ́mí ẹ̀ wò ìsàlẹ̀ mo ti lọ bá dádì ń sìn mo lọ bá wọn pé àdádì o owó tẹ promise mi dádì ní láti máa sọ fún mi pé owó owó bàbáyọ̀ nìkan làwọn ní pé wọ́n ti náwó ti tèmi why ṣé èmi ni mi wà ní ìdí owó ẹ wá sọ pé àwọn ló bí mi ṣó jọra wọn. Ah, ọmọdé wo oògùn òpèlè fún òtí ìmọ̀ bàbá ẹ̀ ṣé adétúnjú ìṣọ̀lá ah, òun láì dí àrò èèyàn tí bàbá ẹ jẹ adétúnjí kò ní nì kò ní ní ṣé o mọ̀ pé two hundred and fifty thousand tó promise ẹ̀gbọ́n yẹn kò tí ì fún ah. ọwọ́ mi nìyẹn ti wá yá hundred thousand naira mo ṣáà fún hundred thousand because mo mọ̀ pé ó ní láti ṣe àwọn present things kan mo mọ̀ pé tí bàbá ẹ̀ bá máa fún lówó kò lè fún ju fifty lọ ah. ọwọ́ mi ló yẹ máa padà wá ti wá gba gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni bàbá yín ò ní ni ẹ̀yin lẹ máa rò pé bàbá yín ní lọ́wọ́ ẹnu dùn ẹnu dùn rò fẹ́ ẹnu ẹ̀ dùn ó dùn jàkàrà ni bàbá yín kàn máa ń lẹ́nu ni belebele belebele belebele mi mo mọ ọkọ tójú mi rí ní gbèsè ayé ẹ̀ tó bá ń gbọ́ tówó bá tán lọ́wọ́ alákọ̀wé. a sì máa rún mí kiri bó ti nùpá ti lówó gbèsè àwa máa ní pé gúgúrú pẹrẹrẹ bàbá ẹnu iṣẹ́ tí mo bá nìyẹn. ẹ̀pà àti gúgúrú ni pẹrẹrẹ ní gbogbo gbèsè ayé ẹ̀ bẹ́ẹ̀ ni èmi mú mi sí lára dáàdi <laughs> ọmọ tó ṣẹlẹ̀ I want you to be happy and you know that I love you yes. there is enough gbogbo nǹkan tí mo dà láyé mi torí ọmọ ni kò dẹ̀ sí nǹkan tó mọ àwọn ọmọ mi máa fẹ́ tí mi ní fún wọn so you go into my room and go and bring my checkbook ó jẹ́ kí n kówó fún ẹ kó lọ. lọ́bí mo rí torí mo máa ń travel mo ti delete gbogbo àwọn apps go and bring my checkbook. yeah that's my boy. I want you to be happy you are my daughter you are a queen a princess pé gbogbo ẹ̀ ni all the same gbogbo nǹkan tó bá ti dá láyé that is you. bàbá ẹ ló promise ẹ lówó ló wá ń bẹ ẹnu jẹ ẹni tí ò ní ẹlẹ́nu òṣì. Adiola, adiola, adiola. <laughs> èmi ò mọ nǹkan tó o rò tó o náà ò sọ o because gbogbo nǹkan tó ń sọ yìí ṣòro dáadáa because nǹkan tí bàbá yẹn ń sọ fún wa ni pé ẹni tó bá máa gbé àjàgà kúrò lọ́rùn yọ ọpẹ ó máa ná lówó ó máa ná ní wàhálà ìyẹn kọ́ ibi ẹ̀kọ́ ni mò ń ìyí tí bàbá yẹn fi parí ẹ̀ gangan gangan ibẹ̀ yẹn ni mò ń lọ. ó ní ẹni tó bá fẹ́ gbé àjàgà kúrò lọ́rùn yọ pẹ́ nǹkan tó bá ṣẹlẹ̀ sí kó fara mọ́ bá a dẹ̀ ṣe wà yìí èmi ò fẹ́ kẹ́nì kankan sọnù nù wa o nǹkan tá à ń sọ yìí ó gbèrò o. ṣé ríbi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ dé ó yé mi ó yé mi jù bẹ́ẹ̀ lọ hmm. ìyá ó jẹ́yàn kan tó dáa sí wa mo mọ̀ dáadáa. kò sóhun tí a bá béèrè lọ́wọ́ ìyá ọpẹ́ tí kò kí n ṣe. àbó tẹ béèrè lọ́wọ́ ẹ̀ tí ò ṣe fún yín rí ni. <laughs> that means she is a good woman. lóòótọ́ ló jẹ́ good woman bíbélì jẹ́ kó yé wa wípé fẹ́ràn mẹ́nìkejì ẹ gẹ́gẹ́ bí ara ẹ kò sọ wípé kò fẹ́ràn ọmọ ẹnìkejì ẹ ju ara ẹ lọ èmi fẹ́ kó oorun kíní yìí dáadáa because àwọn olóyìnbó náà tún sọ̀rọ̀ wọ́n ní think before you do don't do before you think. lóòótọ́ ni ìyá ọpẹ́ máa ń sọ̀rọ̀ ṣàkàṣàkà ṣùgbọ́n ohun tó bá ti dé bá ìyá ọpẹ́ ó ti dé bẹ́ẹ̀ àwa náà nìyẹn. Hmm. bẹ́ẹ̀ ni èmi ò sọ pé kò rí bẹ́ẹ̀ àmọ́ ẹ jẹ́ ká fọpọlọ sí ẹ jẹ́ ká fọgbọ́n ṣe é. ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀. Adéọlá jọ kí ni mo gbọ́ pé o lọ ń ṣe nítorí ìdíje mi náà mo fẹ́ mọ̀ ni o kí ni wọ́n ti ẹ̀ sọ. Ah, má tẹ̀wọ́ adéọlá má tẹ̀wọ́ òsì tí ṣé mo rán ẹ níṣẹ́ wípé kó o torí tèmi máa lọ sílé babaláwo o ló ń ṣe pé kí lèmi máa dàrú àti wa àtọ́lábísí ta ló gbé yín ṣe pé. ṣé yẹn lẹ ń sọ kó lè dá náà la bá lọ torí wípé you are my friend and you are like a sister to me so tó bá bàjẹ́ fún yín ó ti bàjẹ́ fèmi náà nìyẹn mi lè fẹ́ kó bàjẹ́ fún yín gbogbo bẹ́yìn àtọkọ yín ṣe máa ń ṣe yẹn kò tẹ́mi lọ́rùn kò dáa kí lè yín má bàa dàrú kí àárín ọkọ yín àti ẹ̀yin kó má bàa túká òun ló gbé mi débẹ̀ ń pé kí lọ ṣe àjò bí lè yín ṣe máa máa tòrò kó tí mo bá lọ ojú bẹ́ẹ̀ lọ ṣé understand sister wèrè nìyí o ayé yín bàjẹ́ gan-an nígbà tẹ́ ẹ fa tí yín dání tẹ́ gbọ́rọ̀ lọ́rọ̀ sórí because you people are my friends and then ń wálé mi ẹ lọ́ fi pé nǹkan kan ṣe lé mi because of what you see what are you seeing ta ló rán yín ṣẹ́ ta ló gbé yín ṣẹ́ pẹ̀ lórí ọ̀rọ̀ eléré báwo ọgbà sọ pé mo ti bẹ̀rẹ̀ bí kí n gbé yín ṣẹ́ pẹ̀ ló ṣe rí ṣé mo rán yín ṣẹ́ ni orí láṣẹ náà orí olórí burúkú wọn orí olórí burúkú wọn lẹ ṣe tó bá pẹ́ ẹ̀ wọ wí ni ẹ̀ nítorí ti tèmi kẹ́ máa sáré ká náà wojọ́ tó ti dáyé ọlọ́run ò yàn ọmọ fún ẹ o ìyá ọkọ náà dúró lọ́wọ́ ẹ o o wá ń torí èmi tí mo ní ọmọ ọkọ mo lọ́kọ mo lọ́mọ ẹ wá ń torí ti tèmi ẹ wá ń sáré káàkiri tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sáré kiri lórí ara ayé yín nìyẹn by now ọlábísí àti wo àtọ́lábísí kò yẹ kẹ wà ní level tẹ̀wà yẹn ìfà kò yẹ kẹ máa tẹ̀lé mi mọ́ bọ̀ nítorí wípé kí n lè máa sanwó ilé ayé ilé ayé yín kí n máa sanwó ilé kí n máa bá yín san gbogbo bùkátà kó lè dà ni mo bá lọ. àbóyá wèrè ni. má sọ fún mi láyé lájí ẹ wá sọ pé kó lè dà mọ́ àbí because i don't i don't even ìgbà tí mo kọ́kọ́ gbọ́ mo wò pé ṣé ẹ wo wèrè ni nígbà tí o ṣe pé ẹ wo wèrè èmi fúnra mi ò torí ìtara mi sáré kiri mi ò torí ìtara mi lọ sílé adáhùn tí àtọ́níṣègùn ẹ̀jẹ̀ ló ń ṣoògùn ẹ ló ń gbé mi ìṣoògùn rí. ó lè dá ni mo bá lọ kó lè dá. kí ti yín bá lè dá ni mo bá lọ èdè wọn sọ adúrò ọ̀rọ̀ báyìí sí mi tó tó yìí. kí ló dé tí ò lè dá fún wọ. àtọ̀rọ̀ náà rọ̀ gbogbo ọjọ́ ayé yín lẹ fi ń tọrọ owó gbogbo ọjọ́ ayé yín lẹ fi ṣe kọ́kọ́ lè di ẹ torí ìyẹn kẹgbàlẹ̀ babaláwo lọ ẹ wá torí èmi àtọkọ mi èmi àtọkọ mi ta wà ó ó sọ fún mi pé ó dùn wọn àbótọ ó tà wọn lára. àní ṣe fẹ́ gbọ́ ẹ má bì mí ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe ló tán. ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sórí àìlówólọ́wọ́ bó ṣe máa ń ṣèyàn nìyẹn wàá máa gbà tó bá pé mi ni mo lówó ni bó ṣe máa ń ṣèyàn nìyẹn téèyàn bá ti lówó lọ́wọ́ ìròkúrò wàá máa bólówó máa rò wàá máa bólówó máa ṣe bó ṣe yẹ kó lo ní ayé ẹ̀ ayé tẹ́ ẹ̀ nílò fúnra yín ayé tí ò wúlò fún yín lẹ́fẹ̀ẹ́ sọ fẹ́ nìkan bó ṣe máa lò hmm. rubbish. ẹ má bínú lóòótọ́ ọ̀rọ̀ ni nàá olóòó lọ sílé babaláwo mi ò gbọ́rú ẹ̀rí ẹ̀jẹ̀ ló ń ṣoògùn ẹlọ́gbẹ́ mi ń ṣoògùn rí ah, torí mo ti aláwọ̀ yìí kẹ́ sínú ilé mi mi ní ṣe bẹ́ẹ̀ eh, mọ́ nonsense and mi ní mo ti débi tí mo lọ ṣé mo lè sọ rubbish ọkọ mo lè sọ báwo sí bẹ́ẹ̀ débi tí mo lọ bá mi àwọn ọmọ ìṣẹ́ bẹ̀ sọ torí ti àbẹ́ o dẹ̀ lọ́kọ o bímọ o lówó gbogbo yẹn ò tó lẹ láti lọ sílé adáhùn láti máa sọ pé ẹ bá mi ṣe kí tèmi náà dáa àwọn àwọn gbọ̀rọ̀ mi dùn. kò má sẹ́ni tó kọjá àdánwò ẹ fún mi ní ìṣẹ́jú kan nǹkan kan wà tó ṣe pàtàkì tó yẹ kí n mú dání mo gbàgbé bàbáyọ̀ àárín lójú sí tí mo ti wá pẹ́ tó bẹ́ẹ̀ àbábáyọ̀. Ah, akọ̀wéjú náà azizu agbára ló ń ju agbára rẹ lọ eléyìí tó mú lọ́wọ́ yìí ọgbọ́mọ lọ bẹ́ẹ̀ ni. ẹ̀mí wo ní bẹ́ẹ̀nù rẹ gan kí ló fà tó fi ṣiṣẹ́ kíṣẹ́ ta ni ìwọ gangan kọjú mi dáríra wa kọjú sí mi mo lè kọjú sí mi. bí mo ti lá táwọn kí esi ìṣègbà àkọ́kọ́ tí mo máa láàlá sí àwọn ẹbí mo máa ń láàlá sí wọn ní gbogbo ìgbà aláìwá ń le mọ́ ó ń ṣe le mọ́ ó ń ṣe le mọ́ ṣùgbọ́n èyí tí mo wá lákẹ́yìn yìí á ò bani púpọ̀. ẹ rí àfà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé onímọ̀ lẹ́yìn náà ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló jẹ́ ìtànṣán tàbí ìtọ́sọ́nà. Hmm. tí ò ní bá àlà lásán wá sẹ́rí hmm. lè tẹ́ rí yìí àtọ́nà ni o ah. ṣùgbọ́n bó ṣe lọ yìí ìfẹ́ ọlọ́run pọ̀ lórí ẹbí tẹ̀ ń sọ yìí hmm. ọlọ́run nífẹ̀ẹ́ ìdílé púpọ̀ o ṣùgbọ́n bọ́lọ́run ṣe nífẹ̀ẹ́ wọn tó wọn nífẹ̀ẹ́ ọlọ́run rárá. jálá jálá ló. ojoojúmọ́ ni wọ́n ń gbèsè tí mú wọn jáde kúrò nù ìfẹ́ tí ọlọ́run fi ń tọpa wọn ó túmọ̀ sí pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ sí wọn sàárà ọlọ́run ni wọ́n ń jẹ ohun tí a wá lè ṣe rèé o láti lè dáwọ́ aburú dúró fún wọn a máa dúró ṣe àdúrà a sa suratu kaf. suratu kaf. ọlọ́wọ́ la agbára tanú ẹ̀ tí ń bẹ nínú súra ọlọ́run náà yóò dé bá ní gbà á. kò jù bẹ́ẹ̀ lágbára ọlọ́run lọ́wọ́ dẹ̀ gbà olóòló ní àdé ní wàsítàjì bọ́lá kápẹ́ wọ́n dá wa lóhùn. suratu kaf. dina sọ̀rọ̀ àtọ̀rọ̀ mustaqim ohun tó kù ni pé ká mú ọjọ́ àti àsìkò tẹ́ ẹ bá sọ pé ó yá ká kún fàdúrà náà kọlọ́run dẹ̀ gbà á ní bàdà fún wa ọlá kùrìyàn kẹrin ọlọ́kan sọ ọlọ́run tí ò ní pé méjì. ẹ ṣeun ọlọ́run kẹyìn ẹ ṣe mo dúpẹ́. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها يبكون عنها ولا كل كان البار مدادا لكلمات ربي لنفذ البار قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم وإليه أنما إلهكم إله واحد وما كان يرجو لقاء ربي مريم ولا صليا ولا يشرك بعدتي ربي أحدا ولا حول ولا قوة إلا بالله الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله ولله الحمد شكرا إنما أمر إشارة سيقول لكم فيكون أسوأ ليس بعلم لا كل شيء وإليه ترجعون ولو ولا محمد ولا يتم بعلى القرآن wọlá istijaba ti ń bẹ nínú suratu káf ọba ní jẹ́ kí àdúrà ìgbà o àwọn ènìyàn wa ọdún bá ní fífẹ́ rẹ bá wọn lò ó bá ní darí ọkàn wọn sí fẹ́ rẹ ọlọ́run ọlá kùrìánì alápọ̀nlé ni ọlá aláhùnmá sọlẹ aláṣáìlì náà muhammed sábìkìlẹ̀ alìkìnnọ́rọ́ wàrà àmọ́tòlẹ́lá alámínà sọ̀rọ̀ rúhà dáadáa mọ́mọ́dá mìíràn kíkà. ومن بكي من سكي من يوم سكي صلاة تسكو الحد وتويت بالحد صلاة لا غاية لا ولا كنا ولا صلاة دائما دام بدام كوالي واسع بواسع مثل ذلك إنا توينا dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó gbà ní. Ah, eh, eh, eh, ọlọ́run ti tiri kíní hàn mí tipẹ́tipẹ́ o bàbá wa ṣé bí mo pè yín wípé mo fẹ́ rí yín. mo wà ń patí. ẹ ẹ padà pè mí. ẹ̀mí náà kò ti tán ó ti lọ nìyẹn. ohun tẹ́ ẹ rò pé ó ti lọ ló padà dé yìí. ìyá wa mo rí yín lémi kan ẹ̀yìn kan mo sọ fún yín pé mo fẹ́ rẹ̀yìn àti bàbá wa. ẹ bẹ́ẹ̀ ni àfà

come come come Come come come on, on, on! on, on, on! ṣé èmi fúlàní bẹ́ẹ̀ ni ṣé òkè rọjá kiri ṣé mo ga ṣé mo oh, fún ga sí ẹ mo ní mo ní lúdà bí ẹja ó bí ẹ ó oh, kọ bínú orí ni o oh, wà bínú orí wọn mú rèlè wà ní èdodo ó bínú lásán ni ó mú kọ à jẹ́ ẹni mo lọ́wọ́ ju ẹ̀ ó kọ́dà sáwọn wájú yìí jẹ́ kí lọ́wọ́ bí ẹnu kí lọ́wọ́ bí ẹnu. ẹ jẹ́ kó mo ṣe tí wọ́n tó fi kàn jẹ́ kó mo jáde tẹ́mi náà mo tẹ̀mí jáde káwọn àwọn ètò olówó náà méjì. olówó olówó ti dá ìdílé lọ ó fi ẹni náà lọ́rùn tẹ̀ ló kẹ́rin. wọ́n fi ṣèlè tọrọ ìyanjú ni ẹ jáde. ẹ má ṣe ga àlùsọ́lọ̀ wà láà ayé ọpẹ́ yọ. ẹ ṣe sùúrù ó yẹ kẹ́ àìkẹ́mọ̀ báyìí ọpẹ́ tó yọ ọ́nù lé yín ó sì ń jẹ́ ìbànújẹ́ nínú àwọn ìdílé kan lọ́wọ́ ṣé ìdílé tí ó jẹ́ pé wọ́n jẹ tàárọ̀ kò tí ì sí ìrètí pé wọ́n jẹ talẹ́ ká mọ̀ sọ̀tọ̀sọ̀tọ̀ já sùn mọ́ sáwọn náà ṣe tàn gàǹtàkà tẹ̀ ń ṣe yóò ṣe gàǹtàkà sọlọ́run hmm. ẹ dúpẹ́ fún un ni ah, ah. ẹ̀yin olóyìnbó gan sọ wípé prayer go before destruction pé tọ́lọ́n bá fẹ́ pẹ́ ìyàrún yóò kọ́ gbéraga ọlọ́run ní sẹ́yìn lónìí gbéraga lórílẹ̀ mọ́mọ́ wa ẹ wá jẹ́ kémi sọ fún yín alukurani ọlọ́run gan sọ fún wa pé àrìjáàlù kò wá múná alánisáì pé àwọn ọkọ wọn máa jẹ́ aláṣẹ lórí àwọn ìyàwó wọn. ẹ nǹkan yóò lè bá mi. ìtumọ̀ máa ń fún jàdùkọ̀ kẹ́kẹ́ àbólóyè. jẹ́bí wọ́n ṣe wọ́n sọ wọ́n sí ara ìyá ni ọmọ tí sọ̀rọ̀ ẹ jẹ́ parí ọ̀rọ̀ ya wa ya wa ó ní ọ̀rọ̀ tí mo bá bọ̀ ó sì bọ́ sórí ọ̀rọ̀ tí mo. bíbélì gangan sọ fún wa ike ọlọ́run ọmọ adé orí kristi kristi adé orí àwọn ọkùnrin àwọn ọkọ ọmọ adé lórí aya wọn kí ni wọ́n pè ní adé ọ̀pá ni. ó ṣàbùkù ẹ̀dá nílẹ̀ yorùbá. ẹ gba àfà fún ọba kẹ́ bá àrọ̀ náà lọ kẹ́yìn náà lè jẹ́ olórí rere lórílẹ̀ ọlọ́wọ́ bá mi tọ́ ẹ sọ́nà kì í ṣe torí tiwọn torí tọlọ́run àti torí àwọn ọmọ tẹ́ ẹ bí kí àgbáríkà wọn lè pé ní. ẹ wá rí bàbá wa ṣe rí ọ̀rọ̀ ọlọ́run kò bẹ̀rù kankan lórílẹ̀ àfà ẹ wò ó òótọ́ ni ọlọ́run gbé agbára fún àwọn ọkùnrin lórí aya wa lónú ayé ṣùgbọ́n ẹ wo inú ayé àti ọ fún wa nípa wípé owó ọlá ọmọ aya tá a ní lórílẹ̀ ó ní yọmọ jẹ́ fìtínà fún wa lórílẹ̀ ni kí ni fìtínà láti bá a ṣe lò wọ́n sí. Si ìtọ́jú owó tọ́jú ọlá ń bẹ̀ bá a ṣe darí àwọn aya wa sí yóò máa jẹ́ fìdí náà fún tá a bá darí wọn bí ọlọ́run ṣe fẹ́ tá ìgbéraga bá ìgbé ni wọ̀ débi pa àjẹ sọ̀fin ọlọ́run á wà dẹni àánú bàbá wẹ̀ ní dẹni ìparun lórílẹ̀ nǹkan kò ní sí ẹ̀yìn ìyá wa ilé títò wa dọwọ́ ẹ̀yìn ọkùnrin ẹjọ́ torí ọlọ́run ẹ bá mi tò ẹ bá mi pè ìyá wa mọ́ra kífẹ́ ò tí gbà yìí búkọ ṣera ẹ̀. ó fi búkọ ṣera ẹ̀ o. ẹni ní búkọ ṣera ẹ̀. àlùkò àti báwọn méjèèjì wù. ṣẹ́rí ìyá wa. ṣẹ́rí tí se bá wà bí ọkọ ṣe lẹ́tọ̀ọ́ tó yẹ kó ṣe sáyà bẹ́ẹ̀ láya náà ní ẹ̀tọ́ tó yẹ kó ṣe fọ́kọ bó tilẹ̀ ń kọ́lá obìnrin ó pọ̀ tó èyí tó dáa jù ní pé kó kó sí abẹ́ àṣẹ ọkọ rẹ̀ pàápàá jùlọ ó jẹ́ ní tí mo ń bí ọlọ́run nínú tóbìnrin bá ń fi oorun jẹ ọkọ ẹ̀ yà. rárá àbí ṣé mo forun dùn ẹ́ rí. irọ́ ṣùgbọ́n tó bá ń bínú máa ń kanra máa ń kanra sí ni. mo ṣáà ń ṣe. ju gbogbo ẹ lọ ìyá wa lè kó lè ṣẹ́yìn láàyè ìlànà kò sí tí ò ní ti torí ẹ dákun kí ló fà á tẹ́ fi gbèrú gbèsè tẹ́ gbé. wọ́n fowó yọ̀ mí ni wọ́n ní táníkà ni ìran mi pé mi ò lè lówó láyé. wọ́n kàn ń dúpẹ́ lóríṣiríṣi. ẹ̀ẹ́n n ò ṣe ní máa dúpẹ́ ẹ mọ̀ pé try gọ̀ṣà ẹ ò bẹ ṣe náwó lẹ́yìn o tẹ fi owó sínú envelope èso wa bẹ̀rẹ̀ sí ní náwó èmi gan wá dákẹ́ báyìí mo wá jókòó mo wá ń wo inú mi ń dùn pé àjèjọ wà bẹ́ẹ̀ ni. bá a ṣe lè gba ìyẹn ọlọ́run má jẹ́ pé èèyàn tẹ̀ ṣé irú pátí yẹn lèèyàn máa tó máa máa ṣe kínní ọmọ inú wa tó ń ṣe nǹkan tí yóò ṣe pé bóyá kínní ó lò fẹ́ bẹ́ẹ̀ dùn ẹ́ àkọ́kọ́ mi báwo. Just ask someone. Ọkùnlé. Jọ kí ló fa rubbish tó lọ ṣe pàṣípò lọ? No ìwà wo ló lògùn ìwà asọ́lé lẹ́nu ìwà ìka wo ló lògùn mẹ́? Ìwà wo ni mo wù ń bẹ́ gbọ́? Ṣé mo ń dọ̀tí anybody àbí? Èló ni mo rí kó donate? Ó ní kí n donate two hundred thousand naira. Èló ló wá donate? Ṣé jọ nígbà tí mo débẹ̀ ṣé mi ò sọ pé two hundred thousand naira yìí on behalf of my husband then two hundred àbí o gbọ́gbà tí mo ní ọkọ mi ní wípé kí n fún yín ní two hundred to launch it o èmi dẹ̀ fún wọn ní three hundred. Ẹ̀jọ̀ ìtumọ̀ olórí ṣe. no ṣó yẹ kébì ní kó donate two hundred nìkan kó lọ donate five hundred. ṣé bí wọ́n lọ fún wọn ní two hundred èmi dẹ̀ fún wọn ní three hundred so how did iṣẹ́ iṣẹ́ o o ìkọ́díkọ lọ́wọ́ ni àdó ọ̀nà sáà. ṣé ìtumọ̀ ni pé olówó jù mí lọ no ìtumọ̀ ni pé ó wà ó kẹ́ jù mí lọ. ṣé ń gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀jẹ̀ kí nìyẹn ní ṣe. ó ní ṣe torí mo donate two hundred lórúkọ fún family ni why tó fi sọ pé kó wá lẹ́tí lórí ẹ̀ mọ́ká sọ pé lórúkọ fún family five hundred ṣé kò pé wá yọ tiẹ̀ sọ́tọ̀. dọ́jà ká gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ń dàn ikú ìjẹun lọ́wọ́ sọ́wọ́ lọ́wọ́ ni ah, ṣọ́bọ́ wọn ti bá fún one million tí mo fún one two million ṣé bí it is my money so what is your problem. àtàtà sọ mi problem tó ní nìkan nìyẹn problem ìgbéraga tó ní kankan ni it is my money it is my money láì ní kọ́bọ̀ lọ́wọ́ ṣe ìdúró lọ́wọ́ náà ṣe máa tán o. èmi ò lówó ah. ìjọ tí mo ti fẹ́ sọ́wọ́ tán lọ́wọ́ mi rí ìjọ òkè ẹ̀sẹ̀ tó ti jáwọ́ lọ́wọ́ mi kí ló ṣẹlẹ̀ àníkọ́ wá ṣọ́ ní ọwọ́ ṣọ́ wà á bọ́ níbẹ̀ ọ̀rọ̀ ṣọ́ wà á bọ́ níbẹ̀ it is my money mo bá ṣe wá wù mí ni mo ṣe lè náwó mo lè bẹ́ẹ̀ ni mo bá ṣe lọ́wọ́ lọ́wọ́ ṣe ìwọ ọ̀rọ̀ tẹ́ sọ sí ọkàn yín nínú ilé yẹn ó ti pọ̀ jù ṣé ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ tẹ́ ń sọ̀rọ̀ yẹn ara mi kàn ń gbọ́n ni o tó dé lọ́rọ̀ sí dáàdì ń sọ o báwo ló ṣe máa fi two hundred thousand ran yín ní patí kẹ́ fi jíṣẹ́ pé on behalf of the family ẹ̀yin wá dáyọ̀ tí yín lọ́tọ̀ ẹ̀ tún wá yọ owó tó ṣe díẹ̀ tó ṣẹpẹrẹ ẹ wá yọ three hundred thousand ní orúkọ ara yín. kì í ṣe lórúkọ gbogbo five hundred thousand yẹn kó wá jẹ́ lórúkọ gbogbo ti family torí wípé nǹkan tó kọ́ yín sọ yẹn o tó rọ̀ wá ń bẹ́ o wọn ò parọ́ rárá ẹ̀yìn wọn ni mo dúró sí báyìí gidigba. ó kù díẹ̀ káàtó it's not good kò dára. orí ẹ ò pé rárá pẹ̀lẹ́ jẹ́ òṣì tó rò ní èmi dẹ̀ ni mo rí bá wí ṣé bí mo fà àwọn ẹgbẹ́ mi lẹ̀ kí n tó máa bẹ́ni tí ò tó mi ṣẹgbẹ́. bẹ́ẹ̀ ni téèyàn bá lówó lọ́wọ́ bó ṣe máa ń ṣèyàn nìyẹn a máa káyàn lára a máa ṣe bẹ́ẹ̀ pé tí báyìí pé mo ní ni bí mo ṣe máa ṣe nìyẹn bó ṣe máa ń ṣe ni tí ò ní ni ó lò ṣe ló máa ní báyìí ni màá ṣe lówó náwó olùṣèyàn ló sọ bẹ́ẹ̀ tó bá rẹ́ni tó lówó gangan kò ń sọ pé báyìí ló ń ṣe fẹ́ náwó ó máa ná bó ṣe yẹ kó ná ni bẹ́ẹ̀ ni torí òun wẹni wàtàwàtà òun wẹni wìtìwìtì ìjọ èlò ló múlẹ̀ ńgbà tàdé ìgbà tí wọ́n pè tí wọ́n pè ẹ̀ ta ló fi nǹkan lẹ̀ on behalf of you ìwọ fúnra ẹ tí mi ò jẹ́ kójú tiẹ̀ àbí ńgbà tí mo mẹ́ńfílòpù kíwọ náà lọ múlẹ̀ ṣé ò sáré gbà lọ nítorí ọ̀rọ̀ yẹn mẹ́jọ ó dàbí èpórí ẹ̀ tìtẹ̀ àwọn ta ló ń sọ fún bó ṣe máa lólé ayé kí n tiẹ̀ pẹ̀lú tèmi. sista kí ni. ẹ ṣe sùúrù. ni kí ni. ẹ̀yin ni mo bá lọ patí. ẹ̀hẹ́ kí ló wá fa gbogbo ilé tẹ. ẹ ọ̀rọ̀ burúkú tó wá náà ló gbọ́ yẹn. tí mo bá fi two hundred thousand naira lẹ̀ ló lórúkọ ọkọ mi tí mo fi three hundred kí ló fi ń ṣèyàn ṣé bí bákan náà ni. ẹ ṣe sùúrù ah, ah, kí ló bí wọ́n ṣe máa ń ṣiṣẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni. ṣé bá títọ́ ni pé tọmọlọmọ ní pé ká wá òun ò pèrò púpọ̀ òun ni wọ́n ṣe ń bọ̀ yìí àwa ti lọ àti dé o. farabalẹ̀ gbogbo kọ́ọ̀sì ẹni mo rí amómi ìlépìkẹ́ ibi tí mo wà jìnnà ẹ eh, ṣe sùúrù mo ṣe ní kí mo yẹ délé yẹn kí n sáré wá change lọ́dọ̀ ẹ̀ ká lè máa lọ síbi tá à ń lọ. tọ́lọ́run bá wa jọrú yín ṣe mọ̀ pé ọmọ yẹn ò ní rí kankan ṣe lọ́jọ́ èyí ṣe mọ̀ pé ọlọ́run ò ní rí ẹ mi ò mọ bẹ́ẹ̀ ṣe ń ro ilé ayé yín ṣe o mi ò mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ọ̀tọ̀ lélẹ́yìn náà tó bá wa lọ síbi kan má fi lọ̀ mí ń dá sí ojúgun lẹ́gbẹ̀ẹ́ tí ọ̀tọ̀ ni tó ń wí wíri ó ń wíri ó ń sọ kinní kan yọ kinní kan ṣọbọlé yọ kémi ìmọ̀ nítorí ẹjọ́ tó wo kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún o ẹjọ́ tó ní ọlọ́run àfẹ́ tó bá ní ti tòun ò tó kéèyàn má wọ ẹnu sí mi lára kéèyàn má dà sọ́rọ̀ ilé ayé mi i don't like it bó bá ṣe wù mí mo ṣe lè náwó owó mi ni bẹ́ẹ̀ ni tó fi wá ń dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ àbọ̀ bó bá ṣe wọn lówó ló ṣe máa ná ọ̀pọ̀ ẹ̀. ṣé ẹ bínú. orí ẹ ní o má bínú jàre má bínú. tó bá ti díwọ̀ bá ti ṣe tán kó o bọ́ sílé o lórí wọn sọ pé òun náà máa mówó lẹ̀ o. owó yìí náà ni. ọ̀ọ́bì ṣé ó tán àbí kò tán gbogbo ọ̀rọ̀ ni mo lè sọ ṣé gbogbo ọ̀rọ̀ ni tó bá ti gbogbo nǹkan tó bá ti rí àfikún sọ ni èèyàn ní kó mọ́ dá sọ́rọ̀ òun wá fi sílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ nǹkan tí ò da ò da. Hmm. mo kàn ní sọ fún wọn ni pé ìwà tó wù yẹn ò da. ṣé o ti wá gbọ́. ṣé burúkú ni mo ṣe ni. ṣé o ti gbọ́ sórí mi mọ nǹkan tí mi mọ problem tó ní. fi wọ́n lẹ̀ àmọ́ bá a ṣe múrú wọn. ó dàbọ̀. ó dàbọ̀ jàre lọ máa rí ẹ. ẹ bó ṣe tó ẹ bó ṣe kàràmọ́ rọ̀ ẹ wò ó bàbá ṣe rí nígbà míì tẹ́yìn bá sọ̀rọ̀ tí ó jù báyìí lọ ibi tó bá bọ́ sí yóò wá tóbi lára ohun tí nítorí wípé lọ́tọ̀dọ̀ tí ó kéré ìmọ̀ tóbi lára ẹlòmíì torí ẹ̀ mọ̀ ń tọrọ ń ba lára rẹ̀. o ti wá nǹkan kékeré bò dé fẹ́ lójú. ọ̀rọ̀ la pé tó bá ti jáde ó ti jáde nìyẹn etí tó gbọ́ yóò pé gba ọ̀nà tí wọ́n wàá pín ọ̀rọ̀ náà sí yóò jù bá lọ. ẹ ẹ afa ẹ má dara yín o nígbà tó bá dọ̀dọ̀ DPO tó bá kọ statement a sọ oríṣiríṣi fi pa ọmọ àtàwọn àwọn tó ń wù yìí. ṣé tí ẹ rí sá ó máa kú sẹ́wọ̀n ni ibẹ̀ ló yes you will rot in jail ibẹ̀ ló máa ó máa jóná ó máa dérú síbẹ̀ ni. kí ló fẹ́ lọ sí bẹ́ẹ̀. ẹgbẹ́ wọn ló pè kì í ṣe skul. ẹni ọlọ́run bá mu àkìtú fọlọ́pàá mu. sọlọ́ọ̀tì mú wáyé àṣẹ ní tó ṣe wọ́n ìbọn ṣe débi ṣé ẹ̀yin ni láàárín wákàtí kan sígbà tá a wà yìí ẹ̀rọ lọ́wọ́ báyìí. ẹ dákun o ṣé ẹ bá rí aeroplane tí mo gbé débi yìí. ó má bèrè aeroplane. ẹ bá rí mò ń bọ̀ ni ẹ jókòó. gbogbo alámìdá alámìdélẹ̀ aeroplane eh, ṣé pilot. ẹ̀rù ń bà yìí. ẹ ẹ wo eh, ọ̀rọ̀ wa ò ní dàrú ilé wa ò ní dàrú nǹkan wa ò ní bàjẹ́ ṣé ẹ rí mo tó ṣẹlẹ̀ kọjá yìí àìkú ti lọ ni.

télọ̀ ojú wèrè tó ń lọ ìdójú ẹni mímọ́. bẹ́ẹ̀ni èmi náà ń gbọ́ ojú ẹ dójú ẹni mímọ́ bí mo ti wá mọ̀ gbọgbọ ni ìwà mọ̀. ẹ ṣe máa sọ pé ẹ mọ agbèyìn tó ń lọ lọkọ ẹ ní ọ̀lọ́ akínsọ̀yà ní lọ́ńjì ń pè mí síre. tọrẹ rẹ fún wa ní one point five million naira. bẹ́ẹ̀ èmi náà wò ó. ó ti ya wèrè. àmọ̀ wèrè ẹ̀ ti níhùn.

ọ̀rẹ́ yín kan yìí. Adéọlá sísọ tó bá rádaràda yìí náà tó bá débi tó mú ẹ báyìí ṣe fẹ́ gbọ́ ṣe rí adéọlá tó ń lọ yìí èèyàn bí snake under the green grass ni bó ṣe ń lọ yìí èèyàn dà kí ló yà ń wí ni iṣẹ́ ọwọ́ ẹ̀ ni mímí náà wọ́n yọ ọkùnrin yìí òun máa ṣe pẹpẹpẹpẹ àti òun gbọ́ngàn láìda tó ń kó sínú àwọn èèyàn tí wọ́n fi ń pèèyàn láláìda òun gbọ́ngàn ni o bó ṣe wà yìí ọjà ní onílé tí bó tiẹ̀ lẹ́yìn ìrọ̀lẹ́rì tó lọ yìí hmm? ah, bó ṣe wà yìí abakú la ṣe bó ṣe máa bakú nìyẹn torí pé gbogbo àwọn èèyàn ti fojú lára pé ebi ni ìwà ẹ̀ ebi ni mo ṣe ṣùgbọ́n ṣòkè ṣòdò ẹ wo àwọn tí bá ń wò tí ṣe mi báyìí ẹ jẹ́ kó sọ bóyá yẹn ṣe ni ẹ wo iṣẹ́ ọwọ́ ẹ̀ ló sùn lẹ́yìn. ṣèkàṣèkà fi kú kó ṣera ẹ̀ ẹni mi kúkú tẹ́ lélẹ̀. yes. máa fọ tó ń fọ jáde. hello. mo ní kó jáde. mo ní kó yí. tọ́lọ́run sọ pọ̀ kẹ́nikẹ́ni máyà mọ́ ò mo dàrú ní ìtúdà dalẹ́rù dalẹ́rù ni àgbà wọn kì í tó lé Mr Latin àti Wálé Akóredé partners in crime intruder sinimá yẹn rèé o àgbàlẹ̀ tún ní spiritual marketer godman films onis ló gbé jáde. aráàlú ẹ wo arákùnrin tẹ̀ ń wò yìí inú yàrá mi ló wà o ìyàwó oníyàwó ló wá kámọ́lé epo kíkí tó ń gbojú omi jẹ́ oníyanjú tó ń fi tààbọ̀ ìlẹ́kọ lẹ́sẹ̀ kò lè ṣubú yakata àdàlú àgbàlagbà ìyẹn burú afájá àlọ́ àṣejù bàbá òjò ká má tí ọ̀rẹ́ rẹ̀ ní sinimá titun intruder tójúbọlé sọ̀kìlá làwòrán níwọ̀n jáde fọkànkọ̀tọ̀ mọ́rò wá jẹun tó ń gbani lọ́wọ́ mr latin àtọ̀rẹ́ rẹ̀ wálé akóredé partners in crime intruder ẹ wo ilé ìtajà afẹnuru ọ̀sùn mr latin fúnmiláyọ̀ olútọ́lá ọjọ́yẹ wálé akúrẹ́bí òkúlù ètò àjàgbẹ̀mí ìrètí ọ̀sàyẹ̀mí wùmí ajíbóyè mọ̀sùlù jàyẹ̀gbẹ̀mí ṣẹ́gun ògúngbè ayọ̀ọ́láyà túnbí adébóyèga balikis junaid àti bẹ́ẹ̀ nínú sinimá ìta àpàkọ́lé ẹ̀ ní intruder àwọn tó wà ní ọ̀tọ́jà bẹ́ẹ̀ ṣí lójú ọjọ́ tí ogun bá dalẹ̀ làṣọ ṣí lójú ogun. ọjọ́ tí ẹja bá dalẹ̀ ló tán lẹ́yìn ìjà. Hello? I'm a rí mechanic. Okay, check your wallet. Ẹ àgbà mú Can you Kí ni mo Mechanic ṣe me. You buy lèmi, mo bá yẹn tó mọ́tò ṣe. motor tí mọ́tò ṣe? Bẹ́ẹ̀ni, mọ́tò tí ẹni yẹn bá mi ṣe. Ṣojú ayé ni àbójú ẹ. Níbo lẹ́yìn ti rí mi? Ojú òun ni. Ee, mo láti ṣe mọ́tò yín, ẹ bá Because how is it possible you see the same person lójú àlá kó ṣiṣẹ́ lójú àlá kó wá fẹ́ máa gbowó lójú ayé mi ò gbọ́ rí? ta ni o à ń bọ̀ o. arákùnrin kan ni ó ń béèrè yín ta ó lóun mẹkáníìkì bẹ́ẹ̀ yẹn fún ní appointment. mystery ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o torí pé ní àtijọ́ tèmi ti dáyé èmi ò gbọ́ gbogbo orí eléyìí rẹ̀. inú ò gbọ́ rí kí ló ṣiṣẹ́ lójú o kó lójú ayé lòun ti fẹ́ gbowó. yàrá kò kí ni èjì yín náà. àwọn kékeré ni mí. ààrẹ kò wúlò. dáàdi náà lóyìn dáa. owó mi ni mo fẹ́ rí gàdí. ẹ yà bọ̀. of all things in this world I did not joke with my mother. ṣé ìmọ̀ bí mọ́mí ṣe jẹ́ sí wa ṣá iye ọkọ mi mà ní. ṣé ìlú tó bá lọ ọkùnrin. ẹ tó bẹ́ẹ̀. Ah, ah, Sisi Frida, ẹ̀ka sùn. Ìgbà wo lẹ jáde tí mi gbọ́rùn lẹ̀kùn tẹ́ catfish? rí catfishing kitchen ni ibi dẹ̀ ń pa mí. ṣé ẹ̀dẹ̀ fi pé bíyẹn ló máa pa yín kú ẹ̀ ẹ̀ bá mọ́nàmọ́ná rí. ṣé fẹ́ràn mi ni. bẹ́ẹ̀ ni ṣé fẹ́ràn mi bàbá mi níṣẹ́ kan tí wọ́n máa ṣe àwọ̀ ajé ni àtọlẹ̀dọ́lẹ̀ là máa pè. àtọ́ bẹ́ẹ̀ di àti bẹ́ẹ̀ di tèmi bẹ́ẹ̀ gan méjèèjì jẹ́. àlọ matrimonial bed ni o bẹ jẹ. mo bẹ́ẹ̀ di tó dúró kọ mi o mo fẹ́ matrimonial tó ń jẹ o. ṣé bá sùn tìyàwó mi lórí bẹ́ẹ̀dì. ẹ ti tẹ́ tọ́ tí ìrọ́pẹ́ sọ́dún rẹ̀ rẹ̀ ẹ